àṣírí ikú tó pa ìmọ́lẹ̀ pé torí àṣírí kan wà láàrin òun àtẹni tí wọ́n ń pè ní dókítà yẹn ẹ bá mi ẹ bá mi ẹni tó bá lè máa bá mi rìkọ́ọ̀dù screen record screen record àbí kí lẹ́ pè ẹ bá mi máa rìkọ́ọ̀dù rẹ̀ torí mi ò lo Facebook TikTok nìkan ni mò ń lò báyìí mi ò lo Facebook now nígbà tí ó wá kọ lẹ́tà yẹn síta ó wá dijọ́ kejì This Gistlover chat pẹ̀lú Ìyábá Òjó ẹ eh, sọ́rí pẹ̀lú Wùmí ẹni tó kọ Ìyábá Òjó síbi ti jẹ́ kí Ìyábá Òjó wá sẹ́nu mi ó chat pẹ̀lú Wùmí láti béèrè fóònù Mohbad Wùmí sọ nínú chat yẹn string lover jeans lover jeans ni o ṣòkòtò lover ó ó screenshot mẹ́sẹ̀gì chat òun àti wùmí ó fi sórí page, ẹ̀ wùmí sọ nínú chat yẹn pé fóònù Mohbad wà pẹ̀lú family rẹ̀ most phone is with his family àwárò pọ́wọ́ fámìlì ló wà ó ní wọ́n ti gbà lọ́wọ́ which is no lórí irọ́ ó ló wà lọ́wọ́ family. Family tó wa wà lọ́wọ́ ẹ̀ yẹn ó yẹ kó gbogbo èèmù tèmi ni pé ọwọ́ bàbá mo tún jáde lórí láìfù jọ yẹn pé wáì tẹ́ ṣe máa gba fóònù ìmọ́lẹ̀ ẹ dá padà wọ́n fẹ́ mú information bẹ́ẹ̀ tó bá jọwọ́ dàrósà ní fóònù wà tí ń ṣe pa fámìlì náà ni àbúrò ya Mohbad ni irú fóònù yẹn ó yẹ kí dàrósà lè fi lé Wùmí lọ́wọ́ tó bá jọwọ́ àdúrà ló wà gbogbo àwọn tá à ń sọ ẹ̀ àti Wùmí wọ́n jọ wà ìtìmù ni wọ́n jọ wà nulẹ̀ ni ìyẹn mì pé kò ṣe pọ́wọ́ fámìlì ohun tó lè gbà lọ́wọ́ ẹ̀ ni kó sẹ́ndì chat sí wọn tó bá jẹ́ pé ọwọ́ rẹ̀ clean jeans lover tó gbé kéèsì yìí sórí social media tó kọ́kọ́ blow trumpet ni mo lè pè tó blow trumpet lórí ikú tó pa ìmọ́lẹ̀ n ló kọ right up yóò wà lórí péjì ẹ̀ jeans lover gram ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kọ síbẹ̀ pé tẹ́ ti lè rí fóònù yẹn àṣírí ikú tó pa ìmọ́lẹ̀ wà bẹ́ẹ̀ dókítà ó forúkọ ẹnìkan tó ń pè ní store ẹni tá a dẹ̀ ń sọ yìí ó kan láàrin òun àti mole. Ori snapchat náà ti jọ ń òun ló lè sọ ohun tó ṣẹlẹ̀ òun dẹ̀ máa ṣí àrẹ̀ àbárí fóònù o Wùmí ò fi fóònù lẹ́lẹ̀ ó lọ́wọ́ fámílì ló wà èmi wá ń kà lọ níjọ́ tí mò ń sọ̀rọ̀ yẹn mo ṣe live yẹn ní on the thirty first of October October thirty first bí thirty ni October mo sábà pé ìgbà tó sùn parí yẹn torí alẹ́ ọjọ́ tí mo parí program yẹn sorry on the third sorry on the third of november nígbà tí mo parí bùkọ́ èmi bẹ̀rẹ̀ ní on the two on the two of november ni mo bẹ̀rẹ̀ pàtó wá di on the three yẹn àti bọ́ three torí ó ti wà lóru lọ́dọ̀ mi wọ́n wá send the message yẹn sí mi pé you can see ṣẹ́gbọ́n bá mi you can see i did not hide my identity for you but i don't want to cut on your show because of the doctor is my gbẹgbẹ mo fi bẹ̀ yẹn pamọ́ the doctor is my mm -mm -mm, you know mo fi ibẹ̀ yẹ kó lè mọ̀ pé real gist ni wọ́n fún mi real information tó dẹ̀ lead sí òtítọ́ tí kì í ṣe lórí irọ́ bá mi máa press love àti like adáfẹ́yìn olólùfẹ́ tẹni ọmọ ológo ẹ ní pòfò ọmọ yín ò ní sọnù ẹ bá mi gbọ́ ẹ bá mi pa whatsapp lọ́kẹ́ bá ń rè sí ẹ̀ ó wá ní i don't want him to know i was the one cause it is confidential between me and him. mo forúkọ ẹnìyẹn pamọ́ mo to tó forúkọ ẹni tìbí náà pamọ́ mo wa ni please èmi ò tiẹ̀ tètè ká torí mi tètè mọ̀ eh, torí orun ti ń kùn mí èmi ìgbà tèmi náà mo ti rí mẹ́sẹ̀gì yẹn ní nǹkan bíi wọ́n send the last one message wọn ni one forty seven but tó wá di bíi one forty nine lọ́dọ̀ mi orun yẹn ti ń kùn mí mo ti ń hanrun mo ètè ń sùn ni time yẹn because mo máa ṣe wàhálà látàrọ̀ lórí ọ̀rọ̀ Mohbad ni tí n ti wá ṣe oògùn oorun ni ó wá kù mo wá stage yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní lo oògùn oorun tí n ti wá lo oògùn oorun mo lè mo ti ń sùn lọ ẹ̀hẹ́n so mo wá ní please leave voice note i want to sleep please because to me, ò kakini yẹn dada, ká ní mo kà dáadáa ni mi ìbá má sọ pé mo fẹ́ sùn mi ìbá má sọ pé mo fẹ́ sùn lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn màá gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ but èmi ni mo ní mo fẹ́ sùn ẹ má bínú mo wá ní àyúwà ṣọwọ́n gbà tí mo wá padà tó wá di bíi four fifty seven a.m. mo wá padà tají oògùn ti ṣiṣẹ́ tán mo wá lọ tún mẹ́sẹ̀gì yẹn kà mo wá rí wípé